إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله با أترى لكم الله با أترى جنجة الله با فهو النبي صلى الله عليه وسلم أتي أمر النبي صلى الله عليه وسلم àti àwọn sọ̀hábà nàbí sallallahu alayhi wa sallam àti gbogbo olùrìnjú ọ̀nà nàbí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ tìyàmà lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí islam wípé ìkẹ́ ọlọ́run àtúrí àjẹjẹ tán ọlọ́wọ́n bá kọmọ bá ẹni kọ̀ọ̀kan wa eléyìí tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ òun náà ni ìtumọ̀ suratul Isra sura yìí òun náà ni a ń ṣe àgbéyẹ̀wò ìtumọ̀ tí ọlọ́run bá alékẹ́lá ń bá wa sọ nínú súrà náà kálẹ̀bá gbàgbọ́ yẹ ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba tí ó fi ń bá wa sọ̀rọ̀ yìí nítorí pé gbígbàgbọ́ yẹ ọ̀rọ̀ ọlọ́run ọba òun náà ni yóò máa mú ìgbàgbọ́ wa ní ìdàgbàsókè nínú àwọn nǹkan tí ó yẹ nígbàgbọ́ sí òun ni ó sì máa mú wa ní àgbọ́yé tó kún rẹ́rẹ́ nípa Ọlọ́run Ọba àti ẹ̀sìn Ọlọ́run Ọba yóò máa mú wa lágbọ́yé tó kún rẹ́rẹ́ nípa àwọn ìtọ́lọ́run Ọba àríkẹ́lá lábọ̀wá lọ́rùn tọ́lọ́run Ọba ń retí ìgbàgbọ́yé ìtumọ̀ tọ́lọ̀wọ̀n bá ìrìkẹlá ń bá wa sọ nínú ọ̀rọ̀ ilé ìbáyìí ni ó ma mú wa gbàgbọ́yé ẹ̀sìn ọlọ́wọ̀n bá ẹgbẹ́ bó ṣe ká gbàgbọ́yé ẹ̀ ẹ̀rí alámàrí ẹ̀sìn tó dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ láwùjọ yìí látara àìgbọ́n katal Kùránì wí ni wọ́n àmà pọ́lọ̀wọ̀n bá ìrìkẹlá ti ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ wọ́n àmà ìpọ́lọ̀wọ̀n bá ìrìkẹlá ó ń ṣe wá sí fáwọn wọn gbọ́túmọ̀ nǹkan tọ́lọ́wọ́ bá ń wí wọn gbọ́yé wọn gbédè ọlọ́run wọn gbàgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run bá ọlọ́ba ló jẹ́ pé mùsùlùmí fi ń ṣe jákujàku láwùjọ wa mùsùlùmí fi ń ṣe yẹ́ bí ọkà ní mùsùlùmí fi ń gbégbèsí ayé bí ìgbésí ayé ẹni tí ò lófin ni mùsùlùmí fi ń gbégbé sí ayé pẹ̀lú làákàyè ibi tí làákàyè bá ti tọ́ sí òun náà ni ó ma tẹ̀lé kò mọ̀ ìfì ọlọ́run bá adékẹ́ọlá ọba tó dá ayé tó ti parí ètò lórí ayé ọba tó dá ẹ̀dá tó ti parí ètò lórí ẹ̀dá gbogbo wa bọ́lọ́wọ́n bá ti fẹ́ kárìn àtàwọn ilé tọ́lọ́wọ́n bá ilé kílọ̀ fẹ́ kárìn nínú rìn àjò ọlọ́wọ́n bá ti parí gbogbo ètò náà sínú Al-Qur'an Karim sọlọ́bí jẹ́ pé abùkátà ká ma wá ìmọ̀ nípa kílọ̀lọ́wọ́n bá ń sọ kílọ̀lọ́wọ́n bá ń bá wa sọ gan ẹjá gbàgbọ́ yẹ kílọ̀lọ́wọ́n bá ń fẹ́ látọ̀dọ̀ wa táa bá gbà pé Al-Qur'an ń kọ́ kalamu Allah ọ̀rọ̀ ọlọ́wọ́n bá agbọ́dọ̀ ma gbẹ̀gbẹ̀ pé ká gbọ́tùmọ̀ tọ́lọ́wọ́ bá ń bá wa sọ torí pé Kùránì ọlọ́wọ́ bá adékẹ́lá ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú ẹni so yíba nífì àti bá sọ́rọ̀ náà àti bá ìtumọ̀ rẹ̀ dé orí àyà ẹlẹ́kọkànlá ni abadé eléyìí tí a máa tẹ̀síwájú lórí ẹ̀ náà ni àyà ẹlẹ́kejìlá abẹ́lọ́wọ́n bá rí kíọlá kíọlọ́wọ́n bá kí ó tọ́ wa sọ́nà kíọlọ́wọ́n bá rí kíọlá kó fún wa ní àgbọ́yé Al-Qur'anul Karim kọlọ́wọ́n bá kó ṣe wá ní ìjọ tí ó ma tẹ̀lé Al-Qur'an inna hadha Al-Qur'an yahdi lillati hiya aqwam Qur'an ló máa ń Kùránì ló máa ń júwe ọ̀nà tí ó dúó dédé tẹ́yìn ń tẹ́yìn fi jẹ́ èèyàn gidi èèyàn sán èèyàn tó dúó dédé lọ́dọ̀ Ọlọ́run èèyàn tó dúó dédé ní iwájú Ọlọ́run èèyàn tó dúó dédé sórí ẹ̀sìn lè yóò fi jẹ́ máa sọ́nà tàbí tó dúó dédé الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا لا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا أولي بين أن كتاتك بيه سيئ نعم إن شاء الله تعالى من آية تتلي بسم الله أعوذ بالله من الشيطان الرجيم وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا ولتعلموا ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا نعم ọlọ́run ọba nínú ayẹ̀ ẹlẹ́ẹ̀kejì láì ọlọ́ni وجعلنا, الليل والنهار آيتين ọlọ́wọ́n bá ní nínú àyà yìí ọlọ́wọ́n bá lè kẹlá ń sọ ìdẹ̀ra ọlọ́wọ́n bá lé àwọn èèyàn lórí eléyìí tí ó mú wa dá ọlọ́wọ́n bá ma tí ó sì mú wa ma ọlọ́wọ́n bá gẹ́gẹ́ bí ọba tó tọ́ láti máa jọ́sìn fún eléyìí tí ó sì jẹ́ kí a mọ̀ wípé lẹ́yìn ọlọ́run ba nǹkankan ò ní máa nù léwa lórí ẹ̀dá kankan ò ní ìrègún léwa lórí tí ó wá sọ di ẹni tá máa fún níjọsìn ọlọ́run ọba lọba tó ní ìrègún léwa lórí pé èmi ọlọ́run ọba ni mo ṣe nǹkan báyìí fún yín èmi ni mo ṣe nǹkan báyìí fún yín èmi ni mo ṣe nǹkan báyìí fún yín ọlọ́run ọba ló ní máa nù léwa lórí ọlọ́wọ́n bá nǹkan tó ń pè ní alìmọ́nù òun náà ni kíyàn máa ṣerégún pẹ̀lú ìdẹ̀ra tíyàn bá ṣe fún yàn ìkẹ́ tíyàn bá ṣe fún yàn kíyàn wá máa fi nǹkan ẹ ṣerégún fẹ́ nìyẹn pé ah, ó mi tí mo ebe mo ṣe nǹkan ebe mo ṣe nǹkan ebe mo ṣe nǹkan báyìí fún ọ kẹ́ máa pé sí àwọn ìdẹ̀ra tẹ́ ṣe fún nítorí dúpẹ́ fún yín lórí nǹkan tẹ́ ṣe fún yẹn ọlọ́run ọba ló ní eléyìí báyìí lórí àwọn ẹ̀dá so ní ní báyìí ọlọ́run ọba àlékẹ́lá ń sọ fún wa nínú àyà yìí àwọn ẹ̀dẹ̀rọ ọlọ́run ọba eléyìí tó tóbi tọ́lọ́run ọba àlékẹ́lá ṣe lé wa lórí tó jẹ́ sí pé gbogbo tí ń jẹ́ ẹ̀dá pátá ló kó sábẹ́ ẹ̀dẹ̀ra yìí pàápàá jùlọ àwọn àtàkọ̀láàlì èèyàn àtàlìjẹ̀nú tọ́lọ̀wọ́n bá àlékẹ́lá ń retí ìbáadà látọ̀dọ̀ wọn tọ́lọ̀wọ́n bá ń retí ìjọsìn lọ́dọ̀ wọn so nítorí bá wá fún wa ní àwọn àmì méjì kan nínú àmì ọlọ́wọ́n ìjọ kan ṣoṣo ọlọ́run ọba tí ó ma tọ́ka sí yóò ma tọ́ka sí wahdaniyatullahi subhanahu wa ta'ala fi rububiyyatihi yóò ma tọ́ka sí ìjọ kan ọlọ́run ọba níbi iṣẹ́ ọlọ́run ọba pé ọlọ́run ọba nìkan náà lọ́ba tí ó ní kápá àti sí àwọn iṣẹ́ wọ̀nyí lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́ni náà tó tún ní kápá àti ṣe máa wàhídàníyà ọlọ́run ọba nìyẹn nínú rùbùbíyà ọlọ́run nínú sí ọlọ́run ọba torí nǹkan tán pè ní àrùbùbíyà òun náà ni iṣẹ́ tọ́lọ́run ọba àdékẹ́lá fi ń jẹ́ rọ́bù léwa lórí àwọn sí ọlọ́run ọba tọ́lọ́run ọba fi ń jẹ́ rọ́bù bákan náà yóò máa tọ́ka sí nínú àwọn sẹ́ tí àwọn táà ṣe fún ọlọ́run ọba yóò máa tọ́ka sí pé ọlọ́run ọba nìkan lọba tó lẹ́tọ̀ọ́ sí ká sí àwọn sẹ́ yìí fún nítorí pé lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́nì kankan tí ó ní àwọn ìdẹ̀ra ilé wa lórí tí ó bùkátà ká ṣerú nǹkan yìí fún kò dẹ̀ sẹ́ni tó tó dọ́gba pẹ̀lú ìjẹ́ igbákejì ọlọ́run ọba nínú ìbádà àyàfi kọjẹ́ sí pé ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ó ń ṣe àbòsí ni ذلك بأن الله هو الحق eléyìí báyìí rí bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba nìkan ni ọba òdodo ọba tí ó ní ẹ̀tọ́ láti máa gba ìbádà lọ́dọ̀ wa nítorí àwọn nǹkan tí ọlọ́run ọba nítorí àwọn nǹkan tọ́lọ́run ọba àdíkẹ́lá ń ṣe léwa lórí tó yẹ pé kò sí ẹ̀dá kankan tó ní kápá àti ṣe àyàfi ọlọ́run ọba nìkan nítorí ẹ̀lọ́bí ẹ̀pọ̀ ọlọ́run ọba nìkan ló ní haqqu ká máa jọ́sìn fún dhalika bi anna Allaha ni tó jẹ́ sí pé kò lẹ́tọ̀ọ́ láti máa jọ́sìn fún wọn nǹkan tó yẹ sí pé àwọn èèyàn ń sìn wọ́n bilbaati pẹ̀lú ìbàjẹ́ pẹ̀lú ẹ̀tọ́ pẹ̀lú àbòsí ni laysa bihaq kìí ṣe pé wọ́n lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ nítorí pé àwọn nǹkan wọ̀nyí ò ní nǹkankan tí wọ́n ṣe wa lórí tó mú wọn kàyà débi pé ká máa jọ́sìn fún wọn eléyìí àwọn àmì Ọlọ́run fil uluhiyya ìjọ́kan ṣoṣo ọlọ́run ọba nínú ìbádà pọ́hùn nìkan lọ́ba tó tọ́ láti máa jọ́sìn fún torí kò sẹ́ni náà tó tó ọlọ́run ọba tó tó gba ìbáadà lọ́dọ̀ àyàfi ọlọ́run gbogbo àwọn ẹ̀dá èèyàn bí tiwa làwọn náà àbí ẹ̀dá bí tiwa làwọn náà kódà àwọn míì tún lè má jẹ èèyàn tó ẹ́ pé àwọn òtún lágbára tó èèyàn kódà ọlọ́run bá tún gbọ́lá fún èèyàn lé wọn lórí àmọ́ èèyàn gọ̀ débi pé yóò tún wá mú àwọn nǹkan yẹn ní nǹkan tó jásí pé òun tún wá máa jọ́sìn fún fọ́lọ́run ni ọlọ́wọ́ bá lẹ́gẹ́lẹ́dẹ̀ fún èèyàn ní kápá lórí wọn láti lò wọ́n síbi tí ó bá wú èèyàn ọmọ èèyàn ń gbà mí a tó gọ́ọ̀gọ̀ọ̀gọ̀ débi wípé yóò tó wá múrú àwọn ẹ̀dá báyìí yóò tó wá mú ọlọ́wọ́ bá lẹ́yìn ọlọ́run àbí kó mú èèyàn bí tiẹ̀ àbí kó mú àwọn màláíkà àbí kó mú àwọn àlìjẹnú kó mú wọn lẹ́lòmíì lẹ́yìn ọlọ́run bá láwọn tó ẹ́sìké ẹ̀dá bí tiẹ̀ làwọn náà jẹ́ àwọn náà marububun àwọn tọ́nà ọba àlékẹ́lá ń jẹ́ rọ́gbù lé wọn lórí ni àwọn tó yẹ́pọ̀nà ọba àlékẹ́lá ń darí àlámẹ̀rí wọn ni àwọn tó yẹ́pọ̀nà ọba àlékẹ́lá òun ló ní kàpá lórí wọn ni tó yẹ́ pé bó ṣe wu ọlọ́run ọba lọ́ba ní mọ́ ń ṣe lórí wọn ètò tó láti máa fún ní ìbádà náà ọlọ́run bá ní wàjáìlìnà layla wan nahara ayatayn ọlọ́run bá ní àwọwà ọlọ́run bá láṣẹ al-layl òru wan àti ọ̀sán ayatayn àwọn bá ṣe ní àwọn bá ṣe méjèèjì yìí ní àmì ay alamatayn asẹ́níàmì tí o ma tọ́ka sí ìjọ́kan ṣoṣo ọlọ́run ọba àmì tí o ma tọ́ka sí ìníkapa ọlọ́run lórí gbogbo nkan. báwo ni ọ̀sán àtòru ṣe ń jẹ́ àmì fún ìjọ́kan ṣoṣo ọlọ́run òun náà ni wípé lẹ́yìn ọlọ́run tàlẹ́ni náà tó tún lè sì kéjì ọlọ́run ọba nínú dídá òru àtọ̀sán àbí dídarí wọn tàlẹ́ni náà tó lè bọ́ta pé lẹ́yìn ọlọ́run òun lòun tún ṣe àbóhun náà àti ẹ̀ máa ṣe nígbàtọ́lọ́run ọba àlékẹ́lá bá rìtáyà tàlẹ́ni náà tó lè bọ́ta tó lè fọwọ́ sọ̀yà wípé èmi àtọ́lọ́run ọba làjọ ń darí méjèèjì tágbọ́ sọ pé ọlọ́run ọba kèé sòun nìkan má kò sí wàhídàníyà fún mọ́ àti rẹ́nì kejì tó ẹgbọ́jọ́ ń náà ẹ̀rí pé ọlọ́run ọba nìkan òun náà ni ó pé ìpé wípóhun lòun ti ṣẹ́ yìí lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́ni náà nú ẹ̀dá tó lè bọ́ta mọ́ tí àwọn èèyàn ò pípẹ́ àwọn ṣe kò sẹ́ni náà tó lè bọ́ta mọ́ lẹ́yìn ọlọ́run nínú kódà inú àwọn tí máa ń parọ́ àwọn èèyàn kan òkúrọ́ ni wọ́n wọ́n ní eh, ilé ayé ó bẹ̀rẹ̀ láti bí 13 billion 13 billion 13 billion years back ló bẹ̀rẹ̀ ẹ wá béèrè pé báwo ni wọ́n ṣe mọ̀ ọ̀ ń bẹ láyé ń gbà yẹn ni yóò lóhun ò sí láyé báwo wá ló ṣe mọ̀ ó ní irinṣẹ́ kan ni òun fi discover irinṣẹ́ yẹn ń bẹ láyé ń gbà tí ayé mi ń bẹ ní àbí báwo ni wọ́n ṣe get irinṣẹ́ yẹn ẹ̀sìrí báyìí sí archaeology kílẹ̀ pé discovery ó ní archaeological discovery ni ẹ tó rí báyìí sí so gbogbo àwọn nǹkan báyìí àwọn nǹkan táwọn èèyàn nímọ̀ nípa rẹ̀ pàápàá jùlọ àwọn òyìnbó gbogbo tágbára wọn ọ̀ká gbogbo tí wọ́n nímọ̀ nípa rẹ̀ ni wọ́n máa sọ wàlọ́ì wọ́n ti wá kólà káyà wa dúdú sínú dékú mágolo kò rí báyìí sí tẹ́bà ti wí báyà wárò tí a ti gbánù pé àwọn ah, èbó ní kódà according to àwọn scientists, wọ́n ní ilé ayé ìgan 13 billion years, 13 billion years back ni ó bẹ̀rẹ̀ wọ́n òun bẹ láyé ń gbà yẹn ni ilé ìgbẹ̀ ló fi bẹ̀rẹ̀ ni kí ló fi discover rẹ̀ kí ni tó lò subhanallah àwọn tí wọ́n máa ń kọjá ìyára wọn gẹ̀ntẹ́ láwọn tójú bọ́ ìmọ̀ tí wọ́n nímọ̀ nípa rẹ̀ tó ẹgbẹ́ wọ́n kà máa wíwí kú wí wọ́n fẹ́ràn wa rọ́ wọ́n máa jafírí ẹnu àwọn gan kò sẹ́ni tó ní bọ́ta nù wọn tí ó sọ wípé lẹ́yìn ọlọ́run àbí pẹ̀lú ọlọ́run àwọn méjèèjì làwọn jọ ń darí òru àtọ̀sán àbáwọn méjèèjì làwọn jọ dá méjèèjì tó bí jẹ́ pé ọlọ́run ọba nìkan òun nìkan òun náà lọ gbàtọ́ ẹgbẹ́ kí ni o òun ló ní kàlápá lórí àwọn

torí pé tá bá tún láàfẹ́ jọ́sùn fẹ́lò mí ìyàtọ̀ fún ọlọ́run ọba tí a sọ wípé ènìyàn ó ṣe dédé ọlọ́run nínú níkapá lórí nǹkan ni káàkiri wá sọ pé lẹ́yìn ọlọ́run òun náà tó ní ẹ̀tọ́ kan lórí wa yàtọ̀ fún ọlọ́run tó tún ní ẹ̀tọ́ kan fún níwọ̀ kan lórí wa tó fi jẹ́ pé ó yẹ ká máa sìn ṣe bá nísìn àyàfọ́ ọlọ́run ọba wàhàdà níyàn ọlọ́run ní tọ́ka ó sì ń tọ́ka sí kúdírà ọlọ́run pọ́nà ọba ní kàpá lórí gbogbo nǹkan ọlọ́ni waja'alna al-layla wan-nahara ayatayn famahawna ayata al-layl ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba ń kọ́ famahawna ayata al-layl ṣẹwárí àyà òru òun náà ni alqamar òṣùpá mahawna ayatal layl ọlọ́wọ́n bá ní ìmẹ́lẹ̀ tí ẹ̀ àwọn ọlọ́wọ́n bá dín agbára rẹ̀ kù apárẹ́ torí pé almahwu òun náà ni izalatu athari shay ká mú ìlapa nǹkan kúò ká nǹkan rẹ́ so ibá ní sí yìí ọlọ́wọ́n ní famahawna ayatal layl ọlọ́run bá ní àwa la ṣe àmì òru ní nǹkan tí ò ní ìmọ́lẹ̀ tí ó tó ìmọ́lẹ̀ tọ̀sán nítorí ẹ̀lọ́bí jẹ́ sí pé ó wá nínú ẹgbàwà kan tánkà alátọ̀rọ̀ Ibn Abbas radiyallahu anhu Ibn Abbas ní ìmọ́lẹ̀ tí ọlọ́run bá àríkẹ́lá dá sí ara òòrùn ó ní ìmọ́lẹ̀ àádọ́rin ni 70 ìgbà tọ́lọ̀ ọba àlékẹ́ lájá òṣùpá náà ọlọ́run ọba dá ìmọ́lẹ̀ 70 fóhun náà Ibn Abbas ní ọlọ́run ọba àlékẹ́ láwá pa 69 rẹ̀ nínú mọ́lẹ̀ tí ó wá sẹ́yọ kankù fún al-qamar nítorí ẹ̀lọ́bí jẹ́ sí al-qamar bá ẹta wàrà àbí ẹ́ so ìnáwọ́jà káàkiri ìmọ́lẹ̀ iná ṣe bá ní dìí kò ní gẹ́gẹ́ bí oòrùn ìtàmọ́lẹ̀gbò kò ní gẹ́gẹ́ bí oòrùn bákanáà òṣùpá ò tara gẹ́gẹ́ bí oòrùn ṣe bá ní dìí ó nídìí tọ́lọ̀wọ̀n bá àríkẹ́lá fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run sì sọ̀dí ẹ̀ fún wa nínú àyà yìí àríkẹ́lá fi ṣe òru ní nǹkan tó jẹ́ sí pé kò ní máa gbóná máa tutù ìmálẹ̀ rẹ̀ ò dẹ̀ ní tó ìmálẹ̀ tọ̀sán kò báyìí òun náà máa ní tẹ́yàn bá ń pẹ́nu bògí tẹ́bá ń pọ́nu òkun inú òkun èyàn máa rí náà díẹ̀dẹ̀ díẹ̀ ọ̀kà ní tó kí ma lẹ́wà ń ni nítorí pé máṣíwò ni ìmẹ́lẹ̀ ti ti kọ́mọ̀rù ọlọ́wọ́ mo wàjáìnà ayatan nahari mubsiratan ọlọ́run bá ní a wá ṣe àmì tọ̀sán a ṣe ní ìmọ́lẹ̀ a ṣe ní nǹkan tó yá sí pé yóò mọ́lẹ̀ táà ma fi rí náà a ṣe ní nǹkan ìmọ́lẹ̀ tó yá pé kí ni o eléyìí báyìí Ọlọ́run bá ní ah, wàjáìlìna ayatal nahari mubisirata mubisirata litabitagu fadlan min rabbikum Ọlọ́run bá dékẹ́lá wá sọ ìdí pàtàkì tọ́lọ́run bá dékẹ́lá fi ṣerú nǹkan yìí tó fi sí àwọn ẹ̀dá méjèèjì bó ṣe ṣe wọ́n eléyìí náà pè ní hikma pé kí ni àwọn ìdí pàtàkì kí ni ọgbọ́n kí ni làákàyè tó wà níbi kí láǹfààní tó wà níbi àwọn iṣẹ́ ọlọ́run bá tọ́lọ́run bá ṣe ọlọ́run bá wá fún wa ní àǹfààní ẹ̀ ó fún wa ní ọgbọ́n ìdí pàtàkì orílẹ̀ tó wà níbi bọ́lọ́run bá nígbà iṣẹ́ àwọn ẹ̀dá méjèèjì ọlọ́run ni lìtẹ́bẹ̀tẹ́rù fadlan min rabbikum a ṣe ọ̀sán ní nǹkan tí yóò mọ́lẹ̀ gbò tí ó mọ̀ tàmọ́lẹ̀ lìtẹ́bẹ̀tẹ́rù nítorí kíni o kẹ́ẹ̀lẹ̀ bá a mọ́ wá kẹ́ẹ̀lẹ̀ bá a mọ́ fi ṣiṣẹ́ láti wá fadlu ọlọ́run bá yín ni fadlu mẹ́ẹ̀ o ní wíwọ̀ ẹ́ gbogbo ń tẹ́ẹ̀bí pépé sí ayé ní rọrùn ní àrísìkí kẹ́ lè bá a mọ́ fi wá láti sí ọ̀sán báyìí níbí báyìí àwọn olùmọ́ ní lìtẹ́bẹ̀tẹ́rù fadlan rabbikum kí ni túnmà ìbtìrọ̀ al-iktisabu ni ẹ pé lìtẹ́bẹ̀tẹ́rù ay lìtẹ̀tẹ́sìbù kẹ́lẹ̀ bá a máa fi ṣiṣẹ́ a jẹ́ pé gbogbo bá ṣe ń ṣe yìí iṣẹ́ là ń ṣe nítorí kíni àwọn fàrúlù ní rọ̀bíkù látọ̀dọ̀ ọlọ́run ọba yín yẹn láwọn afáàbí sọ wípé laysa lil abdi tahsilun fi atari aw laysa lil abdi atharu li tahsili rizqi kò sí fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìlapa níbi ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ìgbìyànjú kankan kò sí ìlapa ọmọ ẹ̀gẹ́ ènìyàn níbi rírí ọlá rírí owó rírí jíjẹ mọ́mọ́ wọ́n ní ìyẹn ò sínú iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sínú kápọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sí nǹkan tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè ṣe lórí yẹn ìntọ́mọ ẹ̀dẹ́ ènìyàn máa ń ṣe ni iṣẹ́ lọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń ṣe àmọ́ fọ́dlù tọ́jẹ́ rísíkù látọ̀dọ̀ ọlọ́run ọba ni ó ti wá à ń fi iṣẹ́ yẹn àfi ń ṣe a jẹ́ pé látọ̀dọ̀ Ọlọ́run bá ní rísíkù ó ti wá iṣẹ́ yìí àfin wà ní àfin tọrọ ẹni káì kò tí yé ìtumọ̀ ní pé wàhálà wa tánṣe òun kọ́ ni ó ń bí àrízìkítà ní pàlọ́ì wàhálà wa yẹn àkàn fi ń bèèrè àrízìkí látọ̀dọ̀

ẹ̀gbọ́n ó láwọn Yorùbá kí wọ́n ní tíra ní lára kí àwọn Yorùbá ní pé Yorùbá kan gbà pé kìràkìtọ̀ dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú òjàǹkan ẹgbẹ́ ìníṣì iṣẹ́ kọ́ lówó oríṣìgbọ́ àwọn nǹkan báyìí ó ń ni so ẹgbẹ́ ìníṣì yìí àìmẹ́yẹ ni tó nígbìyànjú ti juwa lọ ni tíṣẹ́ ti ẹ nira ju tiwa lọ tó sì jẹ́ ẹ̀sìn ìrìnlẹ́ ni ẹlẹ́ẹ̀kejì àyè mẹ́yẹ tó yẹ pé iṣẹ́ kan náà lájọ ń ṣe ṣùgbọ́n àdísìkí wáyà tọ̀tọ̀ abẹ́mọ̀ ni àwọn èèyàn bẹ́bẹ́ pé iṣẹ́ kan náà lájọ ń ṣe wallahi alazim àmá ọlọ́run gbọ́wọ́ tí ẹ̀ sókè jù tẹlòmí lọ àbíkẹsẹ̀ lẹ́bíṣẹ́ tí yìí gbogbo sí ayé pátá ni gbogbo sí ayé ẹjọ́ máa ṣiṣẹ́ ipò kanáà ẹlẹ́jọ́ wà nípò kanáà ní iṣẹ́ tàbí kí wọ́n tó jù lọ nípò abẹ́mà ni lẹ́nu iṣẹ́ èyàn lè jùyàn lọ nípò lẹ́nu iṣẹ́ tó ìjẹ́ pé ẹni tó kéré sí ọyẹn àríyìkí tí ó sì jù ti ẹ lọ kódà wọn ó lè máa sẹ́yìn ẹsẹ̀ jù lọ ṣe bá ní ṣe yìí tó ń ti bẹ́ẹ̀ àríyìkí tí ó sì pọ̀ jù ti ẹ lọ jẹmọ́ iṣẹ́ kanáà lẹ́jọ́ ń ṣe bá ibi tó ẹka ti fúra lélẹ́yìn pé àṣẹ ọlọ́run ọba ní ń pín àrísìkí tó bá yẹ pé iṣẹ́ tà ń ṣe láfí ní ní ọyẹ kọ́ yẹ pàwọn tí bá ń ṣiṣẹ́ kan náà dèédé bá kẹrin lọ́yẹ kan jọ ní abẹ́ni tó bá jù ní lọ lẹ́nu iṣẹ́ ọyẹ kí ti ti ẹ ju tẹni tí ò tó lọ àbí ẹ̀yí ò tí rí bí iṣẹ́ yín àwọn ọ̀gá yín tẹ bẹ́tà ni wàlọ́yìn mọ́fọ́nà bàbúra níbi iṣẹ́ yín àwọn tó jọ ga yín lẹ́nu iṣẹ́ yẹn tó yìí jẹ́ sí pé àwọn nǹkan tẹ́yìn ti kójọ lárísìkí wàláhì lájọ́ dákí ṣiṣẹ́ wọn àti kódà jí ẹjọ́ wọn sì ní kójọ tó fi kú kèése pé wàláhì ọ̀rọ̀ in reality ti ń ṣẹlẹ̀ ní kèése pé bàtà àsọpẹ́ nìkan ò ní níláàrídì bàtà àdápọ̀ ẹnìkan bí níta ń sọ ni pé bí ayé ṣe rí gẹ́gẹ́ nìyẹn reality nìyẹn pé báyé ṣe rí gẹ́gẹ́ nìyẹn so lè tẹ́bẹ̀tẹ́rù àwọn iṣẹ́ tẹ́ ń ṣe yìí lọ́sẹ̀ yìí ẹ̀ ń fi ń wá rízìkí lọ́dọ̀ ọlọ́run ni ọ̀dọ̀ ọlọ́run la rízìkí yẹn wà káì ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà iṣẹ́ yẹn kọ́ la rízìkí iṣẹ́ yẹn gẹ̀rẹ̀ kọ́ ló ń bí àrízìkí ẹ̀ fi ń wà ní ìtọ́bàgbọ́ ọlọ́run ní ó kù fún yín bẹ́ẹ̀ من يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ọmọ ni gbogbo ẹnikẹni tí bá ń wá orí ayé àjálnà láhù fíhà ọlọ́run ní àwọn ọlọ́run bó fún nínú ẹ̀ mẹ́nà ṣáàù eléyìí tọ́wọ̀ ọlọ́run bá bá fẹ́ kèése mẹ́yà ṣáàù kèése lè tóhun bá fẹ́ in tó bá wu àwọn ọlọ́run láàfún kèése lè tó bá wu wọn ọlọ́run kẹrin nǹkan la fẹ́ tó wà tọ́lọ́run ti ṣe fún wa abẹ́bọ́ ni ṣe fún wa tó yẹ pé akànlé lásán ni àníbà kò yẹ báyìí nìsí akànlé lásán ni àníbà àìmọyelé ìtàsí lé tàbá àìmọyelé ìtàsí lé tó bá wa tààsí bá àìmọye nǹkan ní ìlà lé wàlọ́ì ọlọ́run ṣiṣẹ́ a lé nǹkan míì ọlọ́run òṣèdò ní a lé àwọn míì apá àjálìnà láhù fi ha mẹ́nẹ̀ṣà ọlọ́run tó wá ní liman nurid fẹ́ni táwọn ọlọ́run bá bá tún fẹ́ni kìí ṣe gbogbo ẹni tí bá ń wá in tó bá wù àwọn ọlọ́run bá láàfún kìí ṣe tó bá wù òun fún ara rẹ̀ ẹni tó bá tún wù àwọn ọlọ́run bá láàfún fún náà tán ṣe gbìyànjú kìí ẹni tí kìí gbogbo ẹni tí ń wá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 ọwọ́ rẹ lọ́wà ìwọ ni mulk ìkápá gbogbo nǹkan lọ́wọ́ rẹ lọ́wà tutil mulka man tasha ẹni tó bá wù ọ́ ló máa ń fún lọ́lá ẹni tó bá wù ọ́ ló máa ń gbé sípò tọ́ga ẹni tó bá wù ọ́ ló máa ń wa tanzi'ul mulka mimman tasha tó bá dẹ̀ wù wà gbagbára lọ́wọ́ wa tudhillu man tasha ìwọ ló sì máa ń yẹ pẹ̀rẹ̀ tó bá wù ọ́ biyadika al-khayr ọwọ́ rẹ̀ ọlọ́run ọba ní gbogbo oore wà innaka ala kulli shay'in qadir ìwọ ló sì ní lórí gbogbo nǹkan lìtẹ́bẹ̀tẹ́gùn fadlan min rabbikum lima àtọ́ìt wala mu'tiya lima manat wala yanfa'u dhal jaddi minkal jaddi arábìnrin ká ma sọ pé allahumma mo pèrè ọlọ́wọ́ bá o la mani'a lima àtọ́ìt kò sẹ́ni náà tó lè kọdí tí wọ́n náà bá fún yẹn láíláí pé kọ́mọ́dọ́dọ́ rẹ̀ kò sẹ́ni náà tó lè ní kọ́mọ́dọ́dọ́ rẹ̀ láyé pé àwọn ayé ni òjò níláárí à nǹkan dàmú rẹ̀ ni wàláì ọ̀n gbádùn ní ayé wo ní òjò nílárí abọ́lọ́ ní òjò nílé ẹ̀ẹ̀ àwọn ayé ni wọ́n ti ríràwọ́ rẹ̀ akáì àwọn ayé kí wà lọ́mọ yíwá ṣe fún yí tó báyìí ayé tó ṣe láti láti kó ayé ṣe kàn ọwọ́ ẹ̀wù ẹ̀jẹ̀ náà ọlọ́kọ́ ní ọlọ́kálà rẹ̀ lásìkò Eh? ọba ètè lọ síbi tí bá ní láàrín wà ìwárẹ̀ ni ló ní bókọ̀ bá jìnà ilé ìkó so ayé bí kìí ọya yí ló ṣe lájílábí kó àìtètè lọ sókò olóko ló ṣe lájílábí kó ọwọ́ ẹ̀yẹ́ lápọ́ra wọn <laughs> ẹ̀yẹ́ bá gbogbo àwọn orú nǹkan báyìí pé ah, ìyàn gidi yẹn yẹn ah, ọlọ́run gẹ́ ẹgbẹ̀rù yẹn lẹ́ẹ̀mejì kẹ́ bẹ̀rẹ̀ ní ọlọ́run lẹ́ẹ̀kan ayé o ayé aye ayé aye àwọn <laughs> àwọn èèyàn gbé agbára fún tí ò lágbára wallahi tó yẹpẹrẹ àwọn èèyàn gbé agbára fún kò sẹ́ni náà ìtọ́nà bá bẹ́ fún yẹn kò sẹ́ni tó ní ní ọmọ jọ́dọ̀ rẹ láyé Allahumma la mani'a fẹ́ fún yẹn ní nǹkan ìwọ ní ọlọ́run ọlọ́run mẹ́ kò ní dọ́dọ̀ rẹ̀ ọwọ́ ọ̀tọ́lọ́run ẹbẹ́ máa fi gagbága aláìláì èyàn tẹni wallahi èyàn tẹni wala mu'tiya lima mana'at nítọ́lọ́run bá sì hánà fún yẹn lórí kò sẹ́ni tó lè fún láìláì kò sẹ́ni tó lè fún òun ló ń túnmọ̀ hadithu wa'lam anna al-ummata law ijtama'at ala an yadurruka bi shay'in lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu alayk عليك وإن اجتمعوا ألا ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك رفعت الأقلام وجفت الصحف àwọn èèyàn ò lè fún èèyàn lóore kódà kí gbogbo wọn kórajọ kí gbogbo ẹ̀dá kórajọ nípa àwọn bẹ́ẹ̀ síyàn lóore tọ́nà ọmọ bá ti ní orí yán dọ́dọ̀ yàn kò lè dọ́dọ̀ yàn láíláí kí gbogbo ẹ̀dá sì kórajọ páwọn bẹ́ẹ̀ síyàn láburú bí ọlọ́run bá bá tí ní kò lè dọ́dọ̀ yẹn láíláí kò lè dọ́dọ̀ yẹn láàmàní àìlímà àtọ́ìt wàlá mú ẹ̀tọ́yẹ alímà manat wàlá yàn fẹ́ ìdàljádì ní kàljádù kò sì lè ṣe láǹfààní ìdàljádì olùgbìyànjú níǹkà kó fi wá rígbà látọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́run ọba àljádù ìgbìyànjú ẹ̀ kò lè mú kàkàdé bá bó ṣe wù ní kó ní kọjá ń tọ́nà ọba àríkẹ́ bá pẹ̀gbò fún kò yẹ báyìí nìsìn lánàbí sọ pé law tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi larazaqakum kama yarzuqu at-tayr arábìnrin yaghdu khimasa wa yaruhu butuna arábìnrin tó bá yẹ pé bá gbára lé ọlọ́run gẹ́gẹ́ bó ṣe tọ́kìyàn gbára lé jí kìmáàsọ̀ lẹ́ni tí kun rẹ̀ gbófo tí ò só ń jẹ lórí nínú ẹ̀ yóò sì jáde lọ nígbàtí ó bá fi padà dé ikùn rẹ̀ ó ti kún kò sì ní mútọ̀ láti ọjẹ́ kalẹ̀ ebi ò sì ní parọ́lá ìjẹ́ ẹmú rẹ̀ ọmọ wá bá ní rọrùn ni ní rọrùn ni tí bá ti ń jí yóò jí lẹ́ni tí ò ní nǹkankan tí ó jẹ kò sì fi nǹkankan tí ó jẹ pamọ́ sídì kankan kò yẹ báyìí nísìn àmọ́ gbára lé ọlọ́run bá pé ọlọ́run ó yíó yóò sì jáde lọ nígbàtẹ́ yóò bá fi padà dé oríṣiríṣi ìran oúnjẹ ní ọjẹ́ kò yẹ báyìí nísìn yóò sì padà dé lẹ́ni tí ó sì tí kùnrẹ̀ ti kún so wala yanfa'u dhal jaddi minkal jaddu ó túmọ̀ sí pé litabtaghu fadlan min rabbikum gbogbo eléyìí báyìí ọ̀sán tá a láti fi wá rízìkí látọ̀dọ̀ ọlọ́run ọba yín ọ̀dọ̀ ọlọ́run ọba la rízìkí yẹn wà kìí ṣe bí iṣẹ́ tẹ́ ń ṣe la rízìkí wà iṣẹ́ kàn jẹ́ sábàbí láti fi wá rízìkí lọ́dọ̀ ọlọ́run ọba ni ẹgẹ́ bí ọlọ́run ọba àlepẹ́ láti fi sábàbí yíyó sára oúnjẹ tó fi yábà bí rírẹ̀ kò yí báyìí nísìn ó sì fi sábà bí ó sì sí ibi kájò kó lé kámọ́ wà ṣẹ́ṣe kò yí báyìí nísìn nígbà tó wà sọ pé nítorí ẹyẹ sọ báyẹ̀ bí sọ pé ẹyẹ mọ́ ń jáde àrẹ́bí ọ̀sọ́ pé yọ́ wà jòkó sí ilé ikùn rẹ̀ wà kún ẹyẹ náà o ẹ̀ wọ́n náà wà jẹ́ mú lọ lítẹ́bẹ̀tẹ́ rú fọ́ọ̀lẹ́mẹ̀rọ̀bíkù nìyẹn Walita walita'lamu 'adada sinina wal hisabi ọlọ ni hikma lekeji ta bi se osan atoru ba ti se ni oni pe lita'lamu 'adada sinin ke le ba ma fi ma un ka odun odun di bayi jamaa lilo bibo oru atosan ohun ni di odun ohun la bi se odun abi e gbọ ni wal hisab ohun la bi ojo òun la fi ń ṣe nǹkan oṣù eléyìí tó yẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bùkátà rẹ̀ nínú sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn ọmọ ẹ̀dẹ́ èèyàn kò lè gbégbé sí ayé láì ló ń kà kò yẹ báyìí nísìn òun kà ó pàtàkì nínú sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ kí la jama'a ìlẹ́mù nígbàtí ẹnìkan aláṣẹ kan ọfẹ́ mẹ́rin wá lórí kama wọ́sẹ́ hisabu hisabu ṣẹ́ wíwò tẹ́gbẹ́ hisabu na ń pèsè wíwò àrí ọwá ní gẹ́ni ayà kùránì gan lọ́sọ̀fún àbí kama wọ́sẹ́ ó ní ẹbarabalẹ̀ mẹ́rin wá فمحونا آية الليل وجعلنا آية النهار آية-, آية, النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحسابا هذه حسابنا الله ẹgbọ́n náà wọ́n tó ní ká máa mẹ́rin bó ṣe wùwá tó ní ká máa wá àgbọ́yé sára ó ti báyìí àgbákò tẹ́fẹ́ já lẹ́nu wàláhì ọjọ́ ìnà àwọn nítorí kẹ́lẹ̀ bá tọ́ sí bá kẹ́lẹ̀ sórí ìfẹ́nu wọn ní kó kálukú máa já kọ́ máa tú kùránì sórí ìfẹ́nu ẹ̀ ẹ̀dọ́kun nígbà táà bá ní kan tí ń so wo là ní yapa mo fẹ́ nìkan lápẹjúwe kan lọ́sàn ní ìrọ̀lẹ́ ní ìwọ́ àyà kùránì síbì kan èmi náà

mo wá ní ọlọ́run ọba àríkà sọ wípé khudh min amwalihim sadaqatan tutahhiruhum biha wa tuzakkihim wa salli alayhim inna salataka sakanun lahum nínú suratu tauba ọlọ́run ilẹ̀ annabi máa mú nínú dúkìá àwọn èèyàn sadaqatan máa mú sọ́dákọ̀ sọ́dákọ̀ ń sìn nǹkan méjì ló túmọ̀ sí nínú lúgọ̀ àmì nínú

ìwọ́n náà ní kọ́ kémìnà tẹ̀lé tí ẹ torí wà lọ́rọ̀ sí ní àbí alùkùnrin ló dàrú báyìí in tí ó sọ wádọ̀ kan ni pé agbọ́dọ̀ padà síbi àgbóyé kan pé kí ni àwọn asọ́dúrùl awwal asàwádùl ààbọ̀ ìjọ àkọ́kọ́ kí ni wọ́n gbóyé níbi àyà yìí tí wọ́n bá padà síbẹ̀ tẹ́mi náà bá padà síbẹ̀ àgbóyé wọ́n sọ̀kan bí onísọ̀kan torí pé ibì kan là ń padà sí masdar kan nìyẹn kìtàbù wa sunna bí fahmi salafil ummah

torí pé sọ́lá ó túmọ̀ àdúwà nínú lúrọ̀ sọ́lá nínú ṣẹ̀ríà ó túmọ̀ nǹkankan tó yá sí pé af'alun wa aqwalun muftatahatun bit-takbir wa muhtatamatun bit-taslim àwọn iṣẹ́ kan ni táàmà ṣe àtàwọn ọ̀rọ̀ kan táàmà sọ ó bẹ̀rẹ̀ pẹ̀lú kásí Allahu akbar ó sì parí pẹ̀lú kásálámà ìtànkpè ní sọ́lá nínú ṣẹ̀ríà yẹn méjèèjì ní sí jẹ́ sí jẹ́ sọ́lá

mo ní kí ìtumọ̀ rẹ̀ ó ní kájá padà sínú Ọba àti inú hadith Ànábì mo ní sọ̀rọ̀ pé mo lè sọ fún ọpọ́ ti ti tàwílù báyẹn tàbádà ní ìjàgbọ́yà àwọn àfà ni kò ní kájá padà sínú ọ̀rọ̀ ni Ọlọ́run ni Kùránì sọ́lọ́run ni ẹ̀sì dáhùn ìwọ́n sì tún sí pé kájá padà sínú Kùránì bóòlù sí mọ̀lẹ́ àwọn sálàfù jẹ́ kámọ̀ pé ar-raddu ila Allahi ar-raddu ila kitabihi ìdárọ̀ padà sọ́dọ̀ Ọlọ́run ọba náà ni ìdá padà sínú tírà Ọlọ́run kò síbi tó ti gbọ́ yé jù bá ń lọ tó bá fẹ́ tún zọ́hìr in tó tún ni pé dá padà sọ́dọ̀ Ọlọ́run ọba fẹ́ dá padà sọ́dọ̀ ń se mọ́tọ̀ àyíyàn báyìí o wọ́n náà sí ní tọ́ ti ní tàbá ti ṣe bàbà ká máa dá padà sọ́dọ̀ rẹ̀ sẹ́pọ́lọ̀ ń gbọ́mí àbí ọ̀gbọ́mí ni sẹ́pẹ́ ìgbàgbọ́nù mo ti wọ́n dá padà sọ́dọ̀ rẹ̀ báyìí mọ́sẹ̀ tọ́wa sọ́nà o kí lọ́mọ retí ọmọ retí wá yìí nù bóyá lójú ọmọ àbí lójú ayé <laughs> ọ̀dà mẹ́bì a mọ́ ń tú Qur'an pẹ̀lú àgbóyà wọn sára fún àkín tú pẹ̀lú ìfẹ́nu wa so kọ́nà wọn kó sánú wa wá ẹ̀yìn jẹ́ mẹ́lọ́bẹ̀ ní wàlítà ìlàmọ̀ àrẹ́dà sí iná al-hisab ẹ ṣeun kẹ́lẹ̀ bá fi mọ́ òǹkà ọdún kẹ́lẹ̀ fi mọ́ òǹkà oṣù àwọn tó rọ̀ mọ́ òun lẹ́fi ma àsìkò tẹ́ kírun ọ̀sán àtòru ni òun lẹ́fi ma àsìkò tẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àtàsìkò tẹ́ parí ẹ̀ lójúmọ́ òun náà lẹ́sì fi ma àsìkò tẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àtàsìkò tẹ́ parí ẹ̀ lóṣù òun náà lẹ́fi ma àsìkò tẹ́ sí àwọn ọdún iléyá àtàwẹ̀ àwẹ́kọ́ ni òun náà lẹ́fi ma àsìkò tẹ́ sí hajji يسألونك عن الأهلة عن الأهلة قل هي مواقيت للناس والحج ọlọ́run ni ìlànà ìwọ̀n bí wá bí ó lè nípa ilé tẹ́sù kí ni wúlò rẹ̀ gan qul hiya mawaqitu linnas ìdádẹ́ ìmọ̀ sọ fún yí pé ìtàwọn èèyàn ọmọ tí ń bẹnu ìyàwó wa kò yí bá ní sí a bí sí òǹkà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kódà ìfúnni ní nǹkan ìgbà nǹkan lọ́wọ́ ẹni rẹ̀ ìyá nǹkan ìdá nǹkan padà ábìsòǹká rẹ̀ owó ábìsòǹká rẹ̀ kódà ìntànjẹ ábìsòǹká rẹ̀ pé á oṣù méjì ni irú nǹkan báyìí máa ń jáde ni tàbá gbúrú báyìí tàbá gbúrú ẹ̀fún lóṣù méjì wọ́n ló lóṣù mẹ́ta lè léyìn wọ́n ni oṣù mẹ́ta ohun jamaata bóòlù oṣù mẹ́ta yóò ṣe pé lílọ bíbọ̀ òru nù tó sì mẹ́ta yẹ bá sì pé nǹkan yóò sì rí bẹ́ẹ̀ sí fẹ́lú tọ́ àbí ò ní rí bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀ wallahi òǹkà ọjọ́ orí wa ìbá ṣe ń dàgbà yìí tá ń dàgbà òǹkà ló kú ló ti mọ́ bí tọ́jọ́ orí rẹ̀ dé báyìí kí lábí ṣùǹkà rẹ̀ ẹ̀sìn ọjọ́rọ̀ ẹ̀lẹ́wà lórí kò ní jọrọ̀ ẹ̀lẹ́wà lórí kí lábí jọ ń kárẹ̀ jẹ máa ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn rọ̀ mọ́sá àtòrú púpọ̀ láfí ń sóǹkà torí àsìkò mo sàdéhùn pé à ní pẹ́ dánu dúró lónìí áyà yìí àwọn áyà ń pọ̀ lábẹ́ rẹ̀ gan tọ́nà ọba àlékẹ́ láti sọ àwọn ìdẹ̀ra tọ́nà ọba àlékẹ́ àti àmì tọ́nà ọba àlékẹ́ láṣe látara ọ̀sán àtòrú tó ẹ́ gbé tí ń bá ní kí ma mú wá láti bàtà ti bẹ̀rẹ̀ yìí átùlórú àsìkòrú ẹ̀ kan sí átùlò kan sí átùlò kan sí súnmọ́kọ́mọ́ tó wà ìta àbádẹ̀ lè kó lákòótán ó dáa ká má kó dèdè ń ta lè kó bá ṣe kó lálẹ̀ yìí ẹ̀ inṣáàlá ta'ala tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ a máa tẹ̀síwájú lórí àwọn àyà àwọn àyà àwọn àyà tó túmọ̀ àyà yìí àti parí àyà náà ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا ṣùgbọ́n àwọn ilé ìbáyìí inṣáàlá a máa tẹ̀síwájú lọ́jọ́ tí ń bọ̀ abẹ́lọ́n bá ríkẹ́ lákọ́lọ́ wa fún wa ní